àwọn ògbọ́dọ̀ owó pé torí pé wọ́n jẹ́ kèfèrí ká má ṣe dáadáa sí wọn. ó wá nínú hadith eléyìí tí imaamu bukhari àti muslimu tí wọ́n gbé jáde láti ọ̀dọ̀ asma binti abibakar ní sadiq radiyallahu anhuma ikú anabi sallallahu alayhi wa sallam àwíkú asma yìí ó sọ ikú inna ummi qadumat àbí inna ummi qadimat wa hiya mushrika wa ìyá mi dé ó dé wá sí madina bíi ó sì ń bùkátà kí n ṣe dáadáa sí ṣùgbọ́n ṣẹ̀bọ ni àwọn ọ̀sìlò ummi ṣé kí n ṣe dáadáa sí yàmi bí anabi sallallahu alayhi wa sallam ọ̀nà sili ummaki ṣe dáadáa sí ìyá rẹ̀ ìyá rẹ̀ sì jẹ́ mushrika ọ̀ṣẹ̀bọ torí rẹ̀ bàbá rẹ̀ oní àlábọ̀ rẹ̀ bàbá rẹ̀ ńlọgá àwọn ibi tí wọ́n ti ń bò bàbá rẹ̀ olùlọ́gá wọn bí tí wọ́n ti ń gbégun bàbá rẹ̀ òun lọ́gá wọn bí olóró àdánwò tí ẹni yẹn o àdánwò tí ẹni yẹn kò pé kí wọn má ṣe dáadáa sí i àmọ́ ọ̀gọ̀dọ̀ bá wọn sọ̀rọ̀ ọ̀gọ̀dọ̀ bá wọn ṣe égún ọ̀gọ̀dọ̀ bá wọn bọ̀rẹ̀ òsì gbọ́dọ̀ bá wọn ṣẹbọ sọ́lọ̀ gbogbo nǹkan tó bá ń ṣe tó bá ti jẹ́sẹ̀ ọ̀gọ̀dọ̀ bá wọn ṣe kódà kì í ṣẹbọ ni wọ́n ní kó ṣe wọ́n kàn ní bá wọn kó ẹ̀kú égún yìí lọ síbi tí égún ó ti gbé wọn ni ọ̀gọ̀dọ̀ bá wọn kó sọ wọn kíkọ sẹbọ ọnu eléyìí ẹsẹ ni ọgbọ́dọ̀ bá wọn kú wọn pé wa ọ̀lẹ̀ tí wọn fi ṣe ọ̀lẹ̀ baálẹ̀ bá a lọ bá a lọ èrè rẹ̀ ọgbọ́dọ̀ bá wọn lọ wọn pé yọ torí pé lẹ́yìn at-ta'awun 'ala al-ithmi sọ eléyìí báyìí tó bá yé wa oúnjẹ báwọn tọ àwọn tí ìwà ṣe bàbá àtìyá wa ń kọ́ tí wọ́n jẹ́ kèfèrí nínú mọ̀lẹ́bí wa wọ́n jẹ́ pòkì wọ́n èsì ṣe bàbá wọn èsì yá wa nínú mọ̀lẹ́bí wa bóòlù àṣẹṣe pẹ̀lú wọn a gbọ́dọ̀ fẹ́ràn wọn dénú kọ́lọ́ mílíọ̀nù dájú gbogbo fámìlì kan a gbọ́dọ̀ fẹ́ràn wọn dénú tí wọ́n bá ti ṣe mùsùlùmí bàbá àti ìyá rẹ̀ yẹn gan tí wọ́n ṣe mùsùlùmí a gbọ́dọ̀ fẹ́ràn wọn dénú o gbọ́dọ̀ fẹ́ràn wọn dénú àmọ́ kàn máa gbọ́rọ̀ sí wọn lẹ́nu lójú lójú láyé lójú àbí ní gbangba lásán ni ọgbọ́dọ̀ fẹ́ràn adẹnu òfin ṣẹ̀rí àsọ bẹ́ẹ̀ yẹn eléyìí ni ọ̀rọ̀ tí gbogbo àwọn olùmọ̀ nípa ṣẹ̀rí àsọ nítorí pé tó bá ti lè nífẹ̀ẹ́ wọn ó ti nífẹ̀ẹ́ sí tí wọ́n ń ṣe nù tó bá ti lè fẹ́ràn wọn pínrín wọn náà ti fẹ́ràn ẹ̀bọ tí wọ́n ń ṣe nù kèfèrí làwọn ajẹ́pọ̀ ti nífẹ̀ẹ́ sí tí wọ́n ń ṣe nù torí ẹ̀ lọ́la sọ̀kú la tajidu qawman yu'minuna billahi wal yawmil akhir yuwadduna man hadda Allaha wa rasulahu walau kanu aba'ahum aw abna'ahum aw ikhwanahum aw ashiratahum o lè rẹ nìkan tó ní ìgbàgbọ́ sọ́lọ́ àtọ́jọ́ gbẹ̀ndà alkiyama tó ṣe pé yóò nífẹ̀ẹ́ sí ẹnìkan nínú àwọn tó takùtọ̀ lọ́n tó takùtọ̀ anábì sallallahu alaihi wasallam tó wọ́n á fẹ́ràn àwọn dénú kódà kò bá jẹ́ bàbá wọn kò bá jẹ́ àwọn ọmọ wọn kò bá jẹ́ àwọn ọmọ ìyá wọn kò bá tiẹ̀ jẹ́ àwọn mọ̀lẹ́bí wọn àwọn àbátan wọn. tó báyé wa a rí i pé ẹni tó bá ti jẹ́ kèfèrí ó gbọ́dọ̀ fẹ́ràn rẹ̀ dénú eléyìí àkọ́kọ́ nù. bákan náà a rí pé abubakar ní sadiq radiyallahu anhu nítorí imani ìlọ́fà ló fi jẹ́ pé ó wù ú bí ká pé ó rọ́mọ rẹ̀ pa lọ́jọ́ ogun badr gẹ́gẹ́ bó ṣe wá nínú nǹkan tí imaamu Suyuti tó sọ nínú tírà rẹ̀ tarikhul khulafa ọgbà ọ̀rọ̀ wa látọ̀dọ̀ ibnu ibnu asakir ó abdulrahman ọmọ abubakar ní sadiq radiyallahu anhu ní ọjọ́ ogun badr òun náà jáde wá pẹ̀lú àwọn ọ̀sẹ̀ bọ̀ lẹ́yìn ìgbà tó wá gba islam tán òun àti bàbá rẹ̀ abubakar ó wá ń jomi tó rọrọ̀ ó wá sọ fún bàbá rẹ̀ pé lakod ohdiftali yawma badrin sọ ma ikpe lọ́jọ́ ogun badr mo rí ọ ọ wà ń déédéé bi tí ọfà mi ti lè bọ fansorof to ang ṣùgbọ́n mo gbójú kúrò lọ́dọ̀ rẹ̀ nfẹ́ pọ̀ àbí òye sẹ́mi pé káfìrí ọmọ wo mùsùlùmí káfìrí mùsùlùmí náà sì ń pe káfìrí ní kíni káfìrí ẹ̀kú ìgbà tó ra Abubakar ń jẹ́ ọ̀yọ́ wọn sọ pé bàbá káfìrí yìí má jẹ́ ń pa bàbá káfìrí yìí tọ́ walam aqtuluhu ńpọ́ ọ̀kọ́lá Abubakar Abubakar wa sọ pé lakinnaka law uhdithta li àmọ́ ìwọ tó bá yẹ pé ń jọ náà ó bá ṣe déédéé bí tí ọ̀fà mi ò ti bọ̀ tí ìdààmú tí ti sá ọ. lam ansarif ank èmi ò ní fi ọlẹ o ń rí i pé mo pọ̀ o e ri i as-Suyuti ń lọ sọ eléyìí fún wa nínú tura rẹ̀ tarikhu al-khulafa abu ubaida radiyallahu an sahaba àgbà aminu hadhihi al-umma sẹ́yìn ma kó ń lọ kpa bàbá rẹ̀ ní ọjọ́ ogun Uhud bàbá jẹ́ kèfèrí. ọjáde wá jagun ọjáde wá ọjáde wá láti pẹ̀lú àwọn kèfèrí bá nàbì Muhammad sallallahu alayhi wa sallam jà ní ìgbà tí wọ́n fi jà tó di pé eruku ogun sọ lójú ìjà Abu Ubaida ó ṣe déédéé bàbá rẹ̀ ó sì sá ní àsápà torí ẹni Abdullahi bin Mas'ud radiyallahu anhu nígbà tí ń ṣe tó gbọ́ lọ́wọ́ wa gbọ́ àtọ́jọ́ kẹ́yìn tí wọ́n mú ẹnìkan lọ́rẹ̀ mọ́tímọ́tí tí wọ́n fẹ́ràn dénú lẹ́ni tó takùtọ̀ lọ́n tó takùtọ̀ anábì sallallahu alayhi wa sallam kọ́dà káwọn onítàn ọjà wọn bàbá wọn Ibn Mas'ud ní Abu Ubaida lọ́lọ́wọ́ bá ń sọ ń bì Abu Ubaida Ibn jarrah torí pọ́ pa bàbá rẹ̀ lọ́jọ́ ogun Uhud wọ́n ń tógun bá ṣẹlẹ̀ tọ́jẹ́ jihad lódodo bàbá rẹ àwọn àjọ lẹ̀dí àkókò pẹ̀lú àwọn kufar ìwọ àwọn àbẹ pẹ̀lú àwọn tó gbé ráyàtu la ilaha illallah lọ́wọ́ àwọn tó gbá sí la ilaha illallah lọ́wọ́ ìwọ àti bàbá rẹ wàá jọ sí pẹ̀kí bóòlù ó sì tó ní sọ pé dáàdi ẹ jọ ẹ mẹ́tẹ̀ẹ́ káwọn yóò rí pé mo rí yín o dáàdi ẹ tètè túlẹ̀ o bìkọ́ táwọn yẹn bá rí pé mo rí yín wọ́n pè mí múnáfíkì o sọ <laughs> pé tí wọ́n sọ ní bàbá tó yẹ kó ti rámú kórókó yẹ wa lè anahu káfíà torí pé kèfèrí lòun kí lòun náà fẹ́ ṣe ṣé náà fẹ́ máa wọ ọ̀ràn tí wọn bá tẹ tọ́ bá tíátà rí sí ṣé kò kárí ọmọ mi àbí ọ̀sọ́ ládà ilé ìjẹba àwọn ṣùgbọ́n sáwọn lè máa ṣe dáadáa sí wọn ká ká ẹ́ gẹ́gẹ́ bí àwọn mùsùlùmí ká máa ṣe dáadáa sí wọn ká máa. alimami samarkandi àwọn gba ọ̀rọ̀ wa látọ̀dọ̀ suhnun ibnu mahmadan almaliki òun sọ pé kò síyàtọ̀ láàrin mọ̀lẹ́bí tó jẹ́ mùsùlùmí àti mọ̀lẹ́bí tó jẹ́ kèfèrí gbogbo wọn náà la ṣe dáadáa sí suhnun lọ sọ báwọn aa wọn ṣe dáadáa sí wọn báwọn gbogbo àyàtà wa kàn kọ. mo yẹ wa torí kí wọn ti ṣe dáadáa sí wọn o ti yọnu sí tí wọn ṣe nìyẹn torí ẹ ìtọ́dọ́gba jùlọ rọ àwọn olùmọ̀ tó sọ pé a máa ṣe dáadáa sí wọn lójú ayé láì jẹ́ pé a nífẹ̀ẹ́ wọn dénú tá a bá ṣe eléyìí kò sí tó burú bẹ́ẹ̀ gẹ́gẹ́ bọ́lá wọn bá ti ṣe pa wá láṣẹ ká ṣe dáadáa sáwọn òbí wa tó jẹ́ kèfèrí ṣùgbọ́n àgbọ̀dọ̀ tẹ̀lé wọn di kèfèrí wọn tí wọ́n ń ṣe a sì gbọ́dọ̀ tẹ̀lé wọn láti ṣe lọ́wọ́n ọba ẹlẹ́dàá sí mọ̀lẹ́bí tẹ̀sìn wọ̀ jọjọra wọn gẹ́gẹ́ bí asma bó ti ṣe ṣe dáadáa sí ìyá rẹ̀ àti bí umar ibn khattab radiyallahu anhu bó ṣe bùn ọmọ ìyá rẹ̀ tí èsè mùsùlùmí tó bùn lẹ́wù complete wọ́n dàbí ìgbà tó ṣe pé eléyìí ọ̀wọ́nu látẹ́jìrò kọ́ ọmọ ntọ́lọ̀ ń sọ ìyẹn ni pé tá a bá ti fẹ́ràn àwọn adẹnu tá a fẹ́ràn àwọn tí wọn sì jọ lẹdí àpòpọ̀ pẹ̀lú àwọn kan láti ba tiwa jẹ́ láti lé wa kó ń lé àti lu wa ọlọ́run bá lòun ọ̀kọ̀ ká ṣe dáadáa sí wọn ṣùgbọ́n a gbọ́dọ̀ fẹ́ wọn dénú o. tọ́ bákan náà nínú dáadáa ṣíṣe tá a lè ṣe sí wọn láwọn fámìlì wa tí èsè mùsùlùmí ó náà ní ká máa ṣàdúrà pé kọ́ lọ́wọ́ fi wọ́n mọ̀nà nínú dáadáa tá a ṣe fún wọn. gẹ́gẹ́ bá nàbẹ́ Muhammad sallallahu alayhi wa sallam bó ti ṣe máa ń ṣàdúrà fáwọn èèyàn rẹ̀ àwọn ẹni tó fara lásìkò gbàtà nàbì sallallahu alaihi wa sallam tó ń padà bọ̀ láti Taif táwọn ará Taif lẹ̀ lóko bákan náà nígbà tí wọ́n lọ jagun Uhud tánàbì ṣubú sínú kòtò tó ṣèṣe lójú àdúrà tánàbì ṣe ni pé Allahumma hdi qawmi fa innahum la ya'lamun Ọlọ́run bá mi fọ̀nà máa ń yan mi o torí pé wọn ò mọ̀ ni ìbá ṣe pé wọ́n mọ̀ wọn ò bá ti jẹ́ ẹni tí ọmọ fara ni mi. bẹ́ẹ̀ la nàbì sallallahu alaihi wa sallam sẹ́wọ̀n kí al ọmọ Abdul àbúrò bàbá ànábì ni sallallahu alayhi wa sallam oní ọmọ nbẹnu ẹni tọ́wọ́ bá ní ọjọ́ ogun Uhud àní ọjọ́ ogun Badr ọmọbẹnu ẹni tí ọwọ́ àwọn mùsùlùmí bá tí wọ́n mú lẹ́rùgún lọ́jọ́ ogun Badr yìí ṣùgbọ́n ànábì ò ní kí wọ́n pa ànábì ò ní kí wọ́n pa ṣùgbọ́n ṣe là ànábì sallallahu alayhi wa sallam ńlọ wá àwa wí fún wípé wọ́n tú láàsì rẹ̀ jáde ni kí ẹ anabi lé kókó ma owó tí anabi gbà lọ́dọ̀ rẹ̀ pọ̀ gan so gbogbo eléyìí ń bẹ́ẹ̀ nù àwọn tíra síra eléyìí ti fi hàn wá pé wa tí o bá jẹ́ mùsùlùmí kò sí ní tó burú ká ṣe dáa dojú si rẹ̀ gbọ́dọ̀ dénú wa o a gbọ́dọ̀ nífẹ̀ẹ́ rẹ̀ dénú rárárárá kí ló dé tó fẹ́ràn mi dénú islam wa ọwọ́ ètò mọ̀ ń ṣe gan ni anabi wa Abul Aas tó ọkọ ọmọ anabi sallallahu alayhi wa sallam Zainab ó ń gan alára náà ọwọ́ bọ̀ náà ogun badar anabi sallallahu alayhi wa sallam gba owó rà padà anabi ò ní padà nù kọ́dà nínú anabi sallallahu alayhi wa sallam òun náà ní iyán ọrùn ọmọ anabi sallallahu alayhi wa sallam ń anabi sì ọrùn ọmọ tọ eléyìí fi hàn wá pé ẹni tó jẹ́ mọ̀lẹ́bí wa tí ìbá ṣe mùsùlùmí a máa ṣe dáadáa ojú ayé sí dáadáa yẹn ò sì ní pọ̀ bí ètò àwọn ṣe sí mùsùlùmí o o sì gbọ́dọ̀ fẹ́ràn rẹ̀ dénú lẹ́yìn jẹ́ bó ṣe jẹ́ ń o tọ ṣùgbọ́n mọ̀lẹ́bí tá à ń ṣe dáadáa sí tó ya abara amóore jẹ aláìmoore èèyàn bíi ta ṣetán mọ̀lẹ́bí tá à ń ṣe dáadáa sí tó ṣe pé àìdá ló máa ń ṣe sí wa mọ̀lẹ́bí tá à ń ṣe dáadáa sí tí ó tiẹ̀ máa sọ pé kò ṣe dáadáa sí mi rí bẹ́ẹ̀ làwọn mọ̀lẹ́bí kan wà gbogbo dáadáa tó ń bá ń ṣe sí yọ sọ pé ó ṣe dáadáa sóun rí ni ṣé ìmọ̀ pé náà ló fà ló fi jẹ́ pé ńgbà tí mọ̀lẹ́bí rẹ̀ ń ṣe dáadáa sí mọ̀lẹ́bí ń bùn lówó mọ̀lẹ́bí ń bùn lówó ṣé ìmọ̀ kó wọ́n ṣe gbé pamọ́ yọ bẹ́ẹ̀ bá ti rábúrò mi tẹ́ ẹ̀ bá pé eré yẹn bú ẹ̀ ní màtí sábà ṣe ìtọ́ni ó sì ti gbowó ti kó àpò yóò mọ wá wọ́ọ̀hù tó ti ya lẹ́yìn ọrùn àwọn ah, ah, rẹ̀ ló sì lówó tó báyìí ah, ọmọ èèyàn mọ̀ ìyàká pọ̀ gbogbo owó tó ń ń gba ń kó tábúrò náà fi wọ̀ pé kò burú yóò sì máa sọ báyìí pẹ̀lú rẹ̀ pọ̀ rí bọ́ bá ń fi gbà padà. so àbúrò náà wà ó sùsùn pé kí ló lè kí ló lè jẹ́ yìí mú pẹ̀lú gbogbo ohun tí máa sọ yọ̀ọ́ kan lọ́ọ́ bá já tíkẹ́ẹ̀tì maka ni má ti lọ maka na ah, maka lọ yẹ so nítorí pé tó máa ti lọ maka sẹ́yìn káwọn èèyàn sọ pé ò lówó kó lọ sọ ní maka ó lámà má ràn mí lọ ńgbà torí pé ìwà ahun rẹ̀ pọ̀ <laughs> so irú eléyìí ẹ̀ríkẹ́ ní ma ti káwọn olówó padà rán ọ lọ maka torí bá fún ó lè pẹ́ nìkan lọ́ọ́ yá wọn gbé so nítorí di eléyìí ọ̀n bẹ nínú mọ̀lẹ́bí tó ń ṣe dáadáa sí tó sọ pé òun ṣe dáadáa fún rí àbí kó ṣe dáadáa fún kọ́pọ̀ kó sọ pé kódà kò fún mi jọ gbẹ̀rún kan lọ rí nígbà tó kó hundred thousand fún yàn tó wá gbà tó fọwọ́ sì gbà tó ní sọ́wọ́ ètò wàá fún mi ní nínú àdúrà ètò lọ́n ṣe fún ọ ah, ah, ọmú kan náà mà láàjọ mú un. ẹ dákun sọ ọmọ tí owó hundred thousand so wọn bẹnu mọ̀lẹ́bí tí máa ṣe bẹ́ẹ̀ bóyá bí wọn náà ṣe ń ṣe sáwọn mọ̀lẹ́bí rẹ nù kó ké sára ó sì ń bẹ nínú wa ẹni tó kí bẹ́ẹ̀ ṣe ṣe dáadáa sí àìdáa ló wọ́n máa ṣe ah báwo ni ọba ṣe dáa tó káyí pé ńgbà tó ń tẹ̀ ṣe dáadáa sí wọn wọ́n tún gbẹnu lọ́wọ́ wọ́n tún mọ bọ́ jẹ́ ni tó bá bọ̀ jẹ́ lágbolé tí kò ní tó yóò tún bọ̀ jẹ́ ládùúgbò yóò tún bọ̀ jẹ́ ńlù yóò wá di pé tipátipá ló fi máa rìn oníbọ̀ oníbọ̀ ìka ni òun kò láàánú àwọn àbúrò rẹ̀ lójú o láìláì lọ́mọ olóṣì mú mútẹ́ni wọ́n gbọ́mú lẹ́nu ẹ̀ o. tó báyìí àwọn mọ̀lẹ́bí tó bá rí bẹ́ẹ̀ bó o láti ṣe ṣe o. ìsìláàmù ọ̀gbà ìdínú tí aburú fi dínkù láyé ìsìláàmù ọ̀gbà pé báwọn ṣe ṣaburú sí wa káwọn náà ṣe sí wọn wàyí la àwọn náà bá gbà á sẹ́wọ̀n pé ètò kéré jù nínú tó lè ṣe sí wọn olùgbé dáadáa tó ń ṣe òun kọ́ dáwọ́ ẹ̀dùn gbà tí mo ti jẹ́ èèyàn abú gbà tó ti jẹ́ pé tí mò ń fún ọ kò tó nǹkan kan àbí ti ẹ̀sìn nǹkan fún ọ rí ọ gbọ́n náà sì mi pé ètò kéré jù nù tí wọn náà bá fẹ́ kó láta wọn náà ọ pàtẹ ọ̀rọ̀ rẹ̀ ṣùgbọ́n islam ọgbà káwọ́ ṣe bẹ́ẹ̀ islam ọgbà ká ya aláìmoore ìwà aláìmoore burúkú èèyàn abú islam ọkọ wa ká ya aláìmoore èyí tí islam kọ́ wa ni pé bọ́ọ̀n bá ń ṣe ń dúpẹ́ oore tí wọ́n ṣe fún ọ òun tó ń sànà kó mi ọ̀wà bọ̀ ni. akramakumullah ọ̀rọ̀ tí yorùbá sọ wọ́n rí sọ o wọ́n ní ẹnikẹ́ni tá a bá ṣe lóore tí ò dúpẹ́ ó dàbí ìgbà tó lọ́sàkó ni lẹ́rù lọ ni wàlẹ́ òdodo ni ọ̀rọ̀ ansẹt ní ten thousand ọwọ́ àárí ẹnìkan nínú àwọn fámìlì rẹ tí ò lancet wọ́n mú ansẹt ten thousand wọ́n á gbélé lọ́wọ́ pé ẹ máa lo eléyìí kàkà kó wá pé ẹ ṣeun ẹ wá wò ó báyìí wá pé ó bá sọ àpò wàláyé téèyàn kọ́kọ́ fíìlì lọ́kàn èèyàn ni pé ṣèṣe pé ó lè já mi èèyàn fẹ́ pé ansẹt yẹn ó kú mẹ́mórì káàdì máa fi sí ẹsẹ̀ ẹ̀jẹ̀ wò so tó bá ti fi lé ọlọ́gbà sọ̀rọ̀ pé ọ̀nà sọ̀ nǹkan rẹ̀ á kò ní pé èèmù ọmọ tonti pé kò tọ́ka bùnyàn ní nǹkan ká tó pa àbùn ma torí ẹ̀ ìsìláàmù kọ́ wa pé ká dúpẹ́ oore ni kò kọ́ wa ká yà láì mọ́ọ́re àti pé pàápàá gan gbogbo ẹni tó bá ṣe dáadáa sí wa ìsìláàmù ni ká san báàbá rí níta fi san ká ṣàdúrà fún ọ wá nínú hadith eléyìí tí At-Tabarani tó gbé jáde abu dawud náà gbèrú ẹ̀ jáde àti nasaayi àti ibn hibban àti alḥakim anabi sallallahu alayhi wa sallam ni man istada'a ilaykum ma'rufan fajazu ẹnikẹ́ni tó bá ṣe dáadáa sí yín ẹ̀san lẹ́san rẹ̀ o fa in ajiztum tí ẹ bá ní tẹ́ fi san lẹ́san fad'u lahu fún hatta ta'lamu an títí tẹ́ fi mọ̀ pé yẹ́s àti dúpẹ́ fún bẹ́ẹ̀ ni torí pé àti wọn bá bọ ẹni nǹkan tó sunu dúdúdú bí ẹni tán so pa tó ní ẹnu rẹ̀ ó ń bẹ lára àgbékọ́ wọn sa kò tí ì gbẹ ò lè dúpẹ́ sọ̀rọ̀ kí tó bá ti jọ́ mi nǹkan ara rẹ̀ nìkan lọ́ọ́ wí o torí wọn ò tún ní firu rẹ̀ lọ́ọ́ ma wọ́n ti ka eléyìí ń kó àṣìṣe. fa inna Allaha shakirun torí pé ọlọ́run ọba ọba tó máa ń dúpẹ́ fẹ́ rú ni o yòhìbù ṣakirin ó sì wà nífẹ̀ẹ́ sáwọn ẹrú táwọn náà bá máa dúpẹ́ ọba tó máa ń dúpẹ́ lọ́lọ́run ó sì nífẹ̀ẹ́ sí àwọn tó máa ń dúpẹ́ torí ẹ̀mí asmá ilẹ̀ aṣakir inú orúkọ ọlọ́run ọba ẹlẹ́dàá wa ni kí ni aṣakir ọba tó máa ń dúpẹ́ torí àlẹ́ sọ́ma ni kí ni abdulshakir lẹ́yìn ẹ̀jẹ̀ báwọn. síbẹ̀síbẹ̀ ìsìláàmù sẹ́ kọ̀gbà káwọn náà sa ìdásírù wọn sáwọn abáramóore jẹ àwọn èèyàn lásán aláìmóore wọn yẹn ìsìláàmù ọ̀gbà ká ṣe àìdásí wọn ìsìláàmù ọgbà ká já wọn dànù ká jákun ẹbí ti ń bẹ láàrin wa. lódodo níta sọ yìí àrùn kan ni ti ń bẹ láàrin ọ̀pọ̀lọpọ̀ dílé lónìí ẹni tó lọ ń bùkún nídìílé yín ṣe dáadáa sí yín kí ń ṣe sí i àìda eléyìí kọ́mọ́n bà jẹ́ láàrin ọ̀pọ̀lọpọ̀ ìdílé wọ́n mọ̀ sọ̀rọ̀ rẹ̀ láìda ni òun ló rán àwọn ọmọ yín ní sukùl ó rán wọn láti primary dé university ìgbà tó ṣe pé lóyìnbó lẹ́yìn kàkún láyé yín tẹ̀ kàkún àlìjáná yín ó tún rán wọn lọ ó tún rán wọn lọ lóyìnbó àwọn ọmọ tún wà ń bẹ̀ wọ́n tún kówó ránṣẹ́ sí bàbá àti ìyá wọn síbẹ̀síbẹ̀ ẹni tó sẹ́nà tó ṣe gbogbo eléyìí fún yín náà àfẹ́ àtẹ̀mọ́fẹ́ ayó gbogbo ètò àṣesí yín dáadáa yín kọ́ ẹ ó fi ṣe bójúbójú ni. irú eléyìí pọ̀ nínú àwọn ìdílé jama ntí sì máa bí òun náà ni alhassad ìlara ni ìlara ló máa ń bí o torí pé nínú gbogbo fámìlì kọ̀ọ̀kan tó máa rí pọ́ dáa fẹ́ nìkan ju àwọn èèyàn yòókù lọ ẹ rí i pé gbogbo ẹni tó wà nù fámìlì yẹn ò ní wọn ò dojú ìlara wọn kọ ẹni tó dáa fún jùyùn ò ní gbogbo wọn ò dojú ìlara wọn kọ bíi kókú kókú ní ọmọ sí wọn bíi kọ́bàjẹ́ kọ́bàjẹ́ ó ti ní kò ní má ó ti ríṣe kò ríṣe má irú rẹ̀ wọ́n mọ àròrò kọ́ lọ́n sànù wa yéé ṣe gbogbo ìyanu fámìlì rẹ nífẹ̀ẹ́ kọ́ dáa fún ọ wọ́n lè máa ṣàdúrà pé kọ́lọ́ yọ àwọn èèyàn ńláńlá nínú fámìlì wa àwọn tí ó lókìkí àwọn olówó by eh, the time tó bá ṣẹlẹ̀ àdúrà ó tún dorí sí mi wọ́n lè polúwa àmọ́ pé ibi tí ọkàn kù sínú àbí òye wa sẹ́lẹ̀yìn lọ́wọ́ ayẹ kó ní níbi táwa wà ta hawla wala quwwata illa billah àyìnbá ń bá wọn jà wọ́n ti gbàgbé pé kẹ́nìkan wà nù fámìlì kọ̀ọ̀kan tọ́lọ̀ ń bùkún oore ni àbí èso re oore ni àwọn kan wá pé fámìlì ti ń from a to z gbogbo yín láláì ní gbogbo yín ló lòṣì kò sẹ́nìkan nu yín tẹ́ wọ̀ ya mọ́lẹ́yìn ọ̀run ẹ lákùn sọ́dà bẹ́ẹ̀ amẹ́nìkan ní dáadáa náà ni yọ́sà sànú ilé yọ́sà sànú ilé wọn bá tọ́ bá lè ṣe ó mú díẹ̀ kó ń bẹ̀ torí ẹ̀ a ìkórira ìbínú ẹni ìlara ìmoore tí fámìlì máa ṣe sí fámìlì òun ló dùn yàn jù o gẹ́gẹ́ bí tọrọfà bùnú abd bó ti ṣe sọ ó ní wa zulmu dhawil qurba ashaddu madadatan ala nafsi min waqa'il husamil muhannadi àbòsí tí fámìlì bá ṣe sí yàn ah, ó ló máa ń kànyàn ló máa ń kànyàn lẹ́mìí púpọ̀ jù olódùn yẹn ju kí wọ́n sàyàn nídà ìdà tó ṣe pé lẹ́yìn di àwọn ti ṣe ti ń kọ́ lọ ẹni tó yẹ kó kí wọn lẹ́yìn tó wá fi ẹ̀gún sọ́wọ́ wọ́n tiẹ̀ ní wọn ò sọ́wọ́ mọ́ láyé sí pákó tí wọ́n kan àwọn èso mọ́ni táwọn èso yọ ẹrú èso tí wọ́n máa gbé síwájú táyà pé tó ọba tó gùn ún irú rẹ̀ wọ́n gbé lọ́nì sí ọ́ àmọ́ fi ha ọ́ lẹ́yìn pọ̀lá ọdún yànjú sẹ́yìn pé ará àtàdán wá sá ẹ̀dá sí ọ kò ní dùn ọ kí ló ń tún fẹ́ kó ṣe sí ọ. àmì lè yẹ ẹ̀jẹ̀ kan náà lẹ́jọ́ pera yín bàbá kan náà màmá kan náà ẹ̀dá kun bọ́ọ̀lù ẹ̀yà tó tún kan yẹn tó jù bẹ́ẹ̀ lọ. wọ́n lọ ló dùn yànjú. gẹ́gẹ́ bẹ́ẹ̀ lómi ṣe sọ ó ní kúntù fi kàrbẹ́tì afẹ́rù ilayhim wa hum kàrbẹ́tì fa ayna al-firaru kuntu fi kurbati nígbà tí bàtúndé bá dé bá mi àfihàn ilayhim ọ̀dọ́ wọn máa ma sá lọ wọ́n kurbati àwọn gan nìbànújẹ́ mi báyìí o fámìlì náà nìbànújẹ́ báyìí fa ayna al-firaru bọ́lá wa sá lọ àwọn làá máa sá lọ bá tí wọ́n tù wá àwọn gan lọ́wọ́ àdìbànújẹ́ báyìí pété àlọ́ sábọ̀ wá bá ọgbà ọmọlọ́bọ ọba àti bàbá pàdé pẹ̀lú àwọn àṣà lọ ọ̀nà wo láwọn àgbà tá a fi bọ́ lọ́wọ́ ìlara àwọn fámìlì tẹ̀ ń ṣe dáadáa sí tó ṣe pa ìdá làwọn ń ṣe é sí yín Umar ibn al-Khattab kọ́ alọ́gbọ́n kan tá a bá lù ọ́ Umar onítọ̀ ẹ bá lu ọgbọ́n yìí yóò dín ìlara kù láàrin fámìlì ọgbọ́n náà ní wípé a gbọ́dọ̀ máa gbẹ́tò sí ara wa ìwọ àtàwọn brothers rẹ bàbá kan náà màmá kan náà lọ́jọ́ bí it is it is not a problem but ẹ má gbé tòsí ara yín bí kẹ́nìkan máa gbé high school kẹ́nìkan máa gbé bo tọ́ bí kẹ́nìkan máa gbé kù kẹ́nìkan máa gbé bo kọ́ gbé èkó alẹ́ nìkan bẹ́ẹ̀ lẹ́kọ̀ọ́ kẹ́nìkan máa bẹ́ẹ̀ lọ́rin. bí kẹ́nìkan wà ń kánù kẹ́nìkan wà lábẹ́kúta sẹ́mi yìí pé the more tẹ́ bá fi jìnnà síra yín wàhálà ó dínkù ìlara ó dínkù because ẹ̀ máa ń ríra lójoojúmọ́ ìlara ọ̀pọ̀ ìwọ ní ìsìn lánàá mọ́tò tó ń gùn ẹ̀ kìnnì kan Toyota Camry ọlọ́run bá wá ṣàánú rẹ lónìí báyìí ọwọ́ àlọ́gbé kínni. ẹ̀yin lẹ́ẹ̀ sẹ́mi pẹ́ni tó wà nítòsí rẹ̀ ń nígbà tó bá ti rí pé a ìwọ náà sẹ́mi pé òun òun ò tí ì gùn ju bàjáàjì lọ ntí wọn kọ́kọ́ máa rò pé ok by the time to reject Camry yẹn ń bọ̀ ló gbé sí o <laughs> lè má sọ lójú ẹ o àmọ́ tó àtàwọn ìyàwó rẹ̀ ọmọ lẹ́nu pé abẹ́rẹ́ rí àbúrò mi àbúrò mi ò tún gun Camry mọ́ o àbúrò mi ní ìsìn tó ń gun Range Rover Range Rover ló ń gun ní ìsìn ìyàwó náà lè gbé ah nígbà tí wọn ò gun Camry mọ́ wọn ò ti gbé fẹ́yìn ah ìwọ náà wí bẹ́ẹ̀ <laughs> so amẹ́ni ìsìn ó lè ti pààrọ̀ mọ́tò tó gbé nígbà tó ṣe pé bọ̀dá rẹ̀ ń bẹ ń kánú wọ́n sì ń bẹ láti létí sẹ́wọ̀n pé kò sí wàhálà òun náà sì ti lè kọ́ létò ẹgbẹ̀rún. ìgbà tí wọ́n ń bẹ láti ilé tó tó ń bẹ ń kánú sẹ́wọ̀n kókò sí wàhálà ẹ rí i pé ìfẹ́ yóò máa wà. Umar ibn al-Khattab ó ń sọ fún Abu Musa al-Ash'ari òní mur lẹ́wẹ̀l qarabat pa àwọn tí wọ́n bá jọ jẹ́ mọ̀lẹ́bí láṣẹ o an pé kí wọ́n máa bẹ̀rẹ̀ àwọn wò ní o wala yatajawaru wọn gbọ́dọ̀ múlẹ̀ tira wọn o. kí wọ́n máa bẹ̀rẹ̀ àwọn wò wọ́n gbọ́dọ̀ tira wọn akramakumullah tá a bá jọ múlẹ̀ tira a sá bẹ̀rẹ̀ àwa wò pé kíni èmi ò ma lẹ́ẹ̀kan <laughs> yóò rí mi bẹ́ẹ̀ mi máa lọ mọ́ṣáláṣí mo rò pé yé kéésì pé wọ́n rí ọ kíra o pé mi lọ́ọ̀kan èmi náà so amangba tí ẹ bá jọ múlẹ̀ tira yín yóò rìn sí ah àwọn ọmọ mi jẹ́ lọ́wọ́ wọn àwọn ọmọ ọgbọ́n kan nínú tí wọ́n máa dín wàhálà kù ẹni tí àbá àjọ ríra ẹ lójoojúmọ́ tó o bá sọre fún tí o lérò pé o lè ṣe fún un tó o mọ̀ pé kò rí ìdí rẹ tẹ́lẹ̀ náà kò mọ̀ tó ní kò mọ̀ tó wé tó o bá sọre fún yọ kakún àbí òní kakún yọ kakún yàtọ̀ sí pé ǹjọ́ ríra ẹ lójoojúmọ́ yọ ọmọ òkè kìíní ṣé ìtọ́ wa tọ́ sí wa nu ìtàn màálù lọ́tọ́ sí wa màálù mẹ́ta lọ́pàá o odidi ìtàn wọn mọ̀ fún yà á ní mẹ́ta lọ́pàá ntìẹ̀ mẹ́ta الأكثم ابن صيفي أن تباعدوا في الدار أجل يجن سراو تقاربوا في المودة رايك ولوفي أجل يجن سراو سراوا رايك ولوفي أني كصف خالد أما صفوان أني إني أحبك من لا تلاجم من قال وما يمنعك من ذلك أني آه tẹ́lẹ̀ náà ńkọ́ kí ni ó mọ ọmọ fẹ́ràn mi tẹ́lẹ̀ náà mo rò pé yé èèyàn sọ pé dájúdájú mo nífẹ̀ẹ́ rẹ̀ òun á kí ni ó mọ ọmọ nífẹ̀ẹ́ mi tẹ́lẹ̀ náà walastu laka bi ńgbà tí yẹn sọ alábàágbé rẹ̀ ó nífẹ̀ẹ́ mi mànà mo rò pé yé torí alábàágbé ó ti rẹ̀ rí sáhàlá ara yín rí gbọ́n tẹ́ ní òun ibùkà kan torí pé níjọ́ tẹ̀ sọ̀gbẹ́ o àwọn ta ni òní dáa fún un àwọn ta ló lórí ibú mo pé yé àwa ni ní òun ibùkà ẹ ní òun ibùkà bá o bákan náà ẹni òun ibùkà sọ̀rọ̀ pé pọ̀tọ̀pọ̀tọ̀ ti ń jáde létí tá a bá jọ mú létí ra wa boní ọ̀kọ̀ọ̀kọ̀ gbà ilé tiwa náà ọ̀kọ̀ gbà àkọ́kọ́ rí gbogbo mi dín pọ̀tọ̀pọ̀tọ̀ ọyìn gbogbo kíní kẹkẹ ní òun ibùkà kọ òun ibùkà kọ sọ̀rọ̀ pé ó ti lọ bá ilé rẹ̀ tó ti kí fún rí pé ẹ̀yin ṣe yọ̀ ọ̀bùn mọ̀rọ̀ pé ó là ìjọ sálámù létí ara bó ló ṣe ní fẹ́ràn wàlẹ̀ ọ́h èmi sì sọmọ ìyá rẹ̀ bó ló ṣe ní fẹ́ràn ìyẹn ni pé ọmọ ìyá sọmọ ìyá àwọn ni wọn sábà dìtẹ̀ ara wọn jù àwọn nìfín sábà sí láàrin wọn jù nítorí pé ọmọ òun pé ebi bí bàbá mi ṣe bí mi ló bí wọn náà but báwo ni wọ́n ṣe wá rìn tó fi wá gàbó sí gàyè ó lè má sọ jáde o ṣùgbọ́n ọ̀bẹ̀nu tó ń rò ìgbà tẹ́yìn gbóúnjẹ fún wọn ah, ẹ máa jẹun bọ̀dá mi <laughs> ó ṣí àbúrò mi á ah, jẹun òun máa wọlé pé ah, ìwọ ló tún ní gbogbo eléyìí pé tó so njọ́ àwọn àjàjà tó bá kó ìyàwó kọ́ ọmọ lẹ́yìn tí wọ́n bá ti lè jáde báyìí tí wọ́n mọ̀ sọ ni kékeré bó làbúrò ẹ̀ ṣe é ṣe wọ́n forí ti ń gba pààrọ̀ àbárísì kì í nílò ni ní yorùbá level ó lè parí sì kì í tiẹ̀ nílò ń bọ̀ lọ́wọ́ á gbé tiẹ̀ sí fi gbé mọ́ lọ. <laughs> so gbogbo oru eléyìí ó lè mi sọmọ ya rẹ bó ló ṣe wàlẹ́bùnì àmì èmi èsì sọmọ àbúrò bàbá rẹ mi ò sọmọ ẹ̀gbọ́n bàbá rẹ yẹn nípa ìṣe relatives relatives tó súnmọ́ àbí ètò jìnnà àjọ jẹ́ yoridu anal hasada adina fil adina ètò ń tọ́ka sí ni pé ìlara ìmọ̀ wà láàrin àwọn èèyàn tó bá ṣe súnmọ́ra wọn sí ni bí bá ni rárá bọ́lá ń ṣe dáhùn èèyàn òun náà ní pé tí wọ́n máa ń sa ìdá sí yàn èèyàn fẹ́ máa sa ìdá sí wọn ni o tí wọ́n bá ti ń sa ìdá sí yàn èèyàn fẹ́ máa sa pàápàá tó bá jẹ́ ìdá tó dùn yàn gan torí ẹ̀ lápá kan nínú àwọn olùmọ̀ọ́sẹ̀ sọ pé aqaribuka al-aqaribu fajtanibuhum wala tarkan ila ammin wa khali fakam ammin ataka al-ghammu minhu. وكم خال من الخيرات خال واني àwọn ما ìyá rẹ àwọn gan la kéke àwọn mọ̀lẹ́bí rẹ àwọn gan la kéke sá fún wọn o àwọn olùmọ̀yé sọ bẹ́ẹ̀ nítorí pé bọ́lọ̀ ń ṣe dọ́mọ èèyàn ni pé tí wọ́n bá ń sa ìdá sí yẹn èèyàn ò fẹ́ san pẹ̀lú àìdá ìgbà tí wọ́n ṣe tiwọn fún wọn dójú àmì ń dá wọn sọnù ó ní àwọn mọ̀lẹ́bí rẹ̀ gan la kéke sá fún wọn o wọ́n á sọ̀rọ̀ alẹ̀ fún àbúrò bàbá kan àbábúrò ìyá kan àbẹ́gbọ́n bàbá kan àbẹ́gbọ́n ìyá kan o ó ní mélòó mélòó làbúrò àbẹ́gbọ́n bàbá tó ṣe pọ́dọ̀ wọn náà nìbànújẹ́ ti wá bọ̀ mélòó mélòó sì làbúrò àbẹ́gbọ́n ìyá tó jẹ́ pé kò sórí kan lára wọn bẹ́ẹ̀ náà lómi tún sọ ó ní luhumuhumu lahmi wahum yakulunahu.

ntọ́jọ́ náà àbáyọ náà ní tó wá nù àdìsí anábẹ́ Muhammad sallallahu alayhi wa sallam àdìsí tá a ti wí sáájú níbẹ̀rẹ̀ ọ̀rọ̀ wa kparakùnrin kan wá bá nàbì sallallahu alayhi wa sallam ó ní rẹ̀ ànábì sallallahu alayhi wa sallam àwọn mọ̀lẹ́bí mi èmi ń ṣe dáadáa sí wọn àìdáa làwọn ń ṣe sí mi bí mò ń ṣe ń wá ká súnmára làwọn ń ṣe ń jìnnà èmi ń ṣàfaradà fún wọn àwọn ń ṣe ń hùwà sí mi àwọn ń fara ni mi sallallahu alayhi wa sallam ó ní la in kunta tó bá ṣe pé bó ṣe wúyì lọ bá rí fẹkẹ ẹnàmà tẹsífòhùnmọlmẹl ńṣe ni ó dà gẹ́gẹ́ bí ìgbà tó ṣe é pé ọ̀ ń rọ irú gbóná sí wọn lọ́nà ọ̀fun ni wàhálà ọba wọn àti pé olùsọkàn ò ní yé bẹ pẹ̀lú wọ máa dùn tà àlẹ́ ló pin ìgbà tó bá ṣe bó ṣe wúyì lórí alimami muslim ló gbé jáde ká máa ní gbogbo ìgbà ọ̀rọ̀ tó kàn nínú àwọn olùmọ̀sọ ó ní man yasna'il khayra la ya'dim jawaziyahu la yadhhabu al-'urfu bayna Allahi wan-nasi ẹnikẹ́ni tó bá ń ṣe rere kò lè padànù ẹ̀san rẹ̀ o torí dáadáa ṣíṣe kì í gbé láàrin ọlọ́run àti èèyàn dáadáa tí wọ́n bá ṣe kò ní gbé láàrin ọlọ́run àti èèyàn mọ́ wo àìdá táwọn ń ṣe sọ mọ́ wo aburú tí wọ́n fi ń san mọ́ wo àìmoore wọn kí wọ́n wá lónìí ṣe dáadáa sí wọn nítorí wípé ọlọ́run ọba ẹlẹ́dàá wa ẹ̀san kì í gbé lọ́dọ̀ rẹ̀ ẹ̀san kì í gbé lọ́dọ̀ ọlọ́run ọba wa àwọn pò tí dáadáa ṣíṣe tọ́wà ìpele ìpele ní dáadáa ṣíṣe kò sí tàbí ṣùgbọ́n wípé dáadáa ṣíṣe tí wọ́n ní ká ṣe yìí ọ̀kan jù kan lọ torí rẹ̀ dáadáa tá a ṣe sáwọn bàbá àtìyá wa ọ̀gá ju dáadáa tá a ṣe sí gbogbo èèyàn yòókù lọ tába tí wọ́n á kó ti bàbá àtìyá náà dálẹ̀ àti rí pé èyí tá a ṣe sí ìyá wa ńkọ́ ó ju èyí tá a ṣe sí bàbá wa lọ eléyìí alqadi Iyad òun náà tọ́ka sí rọ́ọ̀rọ̀ báyìí nínú tí ń bọ̀ kí ni ta wá gbà lérò pẹ̀lú dáadáa ṣíṣe gbóò ní dáadáa ṣíṣe náà yóò ṣe wáyé níta gbà lérò ní pé kí wọ́n lọ bá wọn nígbà táwọn wá ń bọ̀ kó o sì tún lọ bá wọn nígbà tí wọ́n wá bọ̀ àmọ́ tí wọ́n bá sọ pé tí wọ́n bá bá mi nìkan ni màá lọ bá wọn kìí sọ nìkan wọ́n ìpele yẹn ní dáadáa ṣíṣe wọ́n ìpele yẹn ní sísokùn ẹbí pọ̀ òun san wọn lẹ́sàn tí wọ́n ṣe nù mùkáfà ni wọ́n ń pele yẹn ọ̀n san wọn lẹ́sàn tí wọ́n ṣe nìyẹn ṣùgbọ́n sísokun ẹbí pọ̀ à ń tasilahum idha qata'u òní kí wọ́n lọ bá wọn nígbà táwọn ọ̀fẹ́ rí ọ torí àdìsí tí imaamu Bukhari gbé jáde láti ọ̀dọ̀ Abdullahi bin Umar radiyallahu anhuma anabi sallallahu alayhi wa sallam ó ní laysa al-wasilu bil-mukafi ẹni tó bẹ̀ wọ́n wo ńgbà tí wọ́n ṣùgbọ́n ẹni tó ń sokun ẹbí pọ̀ òun náà lẹni tó sọ pé ńgbà tó kun ẹbí rẹ̀ já òun so pọ̀ alimami Bukhari òun ló gbé àdéhìí jáde kí wọn aláàfin sokun ẹbí pọ̀ jama kí láàfin máa sokun ẹbí pọ̀ Al-Qadi Iyad rahimahullah nínú tí imaamu Nawawi tó kó wa nínú ọ̀rọ̀ rẹ̀ nínú sharhi sahihi Muslim ó ní kò sí ìyapa ẹnu wípé ká sokun ẹbí pọ̀ ọ̀ràn yẹn ni o lápapọ̀ rẹ̀ tá a bá wò ọ̀ràn yẹn ni ká sì ẹbí ẹ̀ṣẹ̀ ńlá ni o àti kó àwọn àdéhìí eléyìí tí ó wá nípa eléyìí wọ́n tọ́ka sí ṣùgbọ́n ìsokùn ẹbí pọ̀ ìpele ni lókè ìpele ìpele ni tó ṣe pé ọ̀kan nínú wọn ó jù kan lọ ṣùgbọ́n ètò kéré jù nínú sísokùn ẹbí pọ̀ àti dáadáa tá a máa ṣe sí màlẹ́bí wa tarkul muhajara òun náà ní káyé ká má yàn wọn lódì ètò kéré jù nínú téèyàn ó ṣe téèyàn ó fi sokùn ẹbí pọ̀ ni pé má yàn màlẹ́bí rẹ lódì wasilatuha bil kalam kásì máa sokun ẹbí pọ̀ pẹ̀lú mímá bá wọn sọ̀rọ̀ walau bis salam kódà kó sì pọ̀ mọ́ lórí sísálámà lásán eléyìí a gbọ́dọ̀ jẹ́ ọjà dànù láàrin wa àtàwọn mọ̀lẹ́bí wa kódà kó sì pé assalamu alaikum lásán náà ni wa alaikum salam kó sì pa fóònù rẹ̀ báàsì wa máa sokun ẹbí pọ̀ àti pélé tó wà lẹ́yìn pélé yìí ó yàtọ̀ bágbára bá ti ṣe yàtọ̀ síra bágbára ṣe yàtọ̀ síra wọn bẹ́ẹ̀ ni sokun ẹbí pọ̀ ni ó sì máa yàtọ̀ bùkátà ti sì bẹ fún fámìlì bọ́ba ṣe rí bẹ́ẹ̀ náà ni ó máa yàtọ̀ kọ́ọ́dín ni téèyàn bá ń ṣe apá kan nínú sísokùn ẹbí pọ̀ ṣùgbọ́n téèyàn ò ṣe míì èèyàn ò ṣe débi tó dé góńgó èèyàn ń ṣe ìwọ̀nba àmọ́ kò ṣe débi tó dé góńgó àní ìpìlẹ̀ ni ti ń jákun ẹbí o ṣùgbọ́n ẹni tó bá ṣe yí pé òun tiẹ̀ ní tó lè ṣe kò ṣe tí èèyàn ń ṣe ṣùgbọ́n kò ṣe dé góńgó ni àmọ́ ètí wọ́n lè ṣe òtí ẹ̀ ṣe rárá wọ́n yẹ pé léyìn lẹ́ni tí ń sokun ẹbí pọ̀ èyí tó lè ṣe òṣe ó kéré jù ṣe bó fóònù gbogbo ò lè jẹ́ two hundred naira lọ tó ìpè gbogbo fámìlì rẹ̀ kò sì lágbára rẹ̀ àmọ́ òṣe wọ́n yẹ pé léyìn lẹ́ni tí ń sokun ẹbí pọ̀ almunawi nínú al-ithaf as ó ní ẹbí tí wọ́n ní ká sokun ẹbí pọ̀ pẹ̀lú rẹ̀ oríṣi méjì ni o ọ̀kan wà ọ̀fẹ́ gbòòrò ọ̀kan wà ọ̀ha èyí tó fẹ̀ tó gbòòrò òun náà ni gbogbo ẹni tá a jọ jẹ́ mọ̀lẹ́bí nínú Islam gbogbo ẹni tá a jọ jẹ́ mùsùlùmí mọ̀lẹ́bí wa ni ọ̀ràn yẹn ló sì jẹ́ ká máa ṣe dáadáa sí wọn ká máa fìfẹ́ hàn wọn ká máa ṣe nàṣíyà fún wọn káwọn náà sì máa ṣe fún wa ká máa ṣe dọ́gba láàrin wa àtàwọn àgbọ̀dọ̀ ṣàbòsí sí wọn gbogbo tó bá jẹ́ tọ́ wọn kárí pa àmójútó ẹ̀tọ́ tó jọ́ràn yẹn àti etí ìsọ̀ràn yẹn ṣùgbọ́n mọ̀lẹ́bí eléyìí tó jẹ́ pé òun jẹ́ àdáyanrí àwọn náà làwọn ìta ti ń ṣàlàyé bọ̀ látẹ̀kàn àwọn tí wọn ká máa ṣàlékún nínáwó lórí wọn ọ̀n bẹ nínú sísokùn ẹbí pọ̀ pẹ̀lú wọn ká máa ṣàbẹ̀wò wọn bó o ní sí òsì ká máa ṣàbẹ̀wò wọn bákan náà ká sì máa ṣàmójúkúrò níbi àwọn àṣìṣe wọn eléyìí ń bẹ nínú sísokùn ẹbí pọ̀ gbèsè báwọn mọ̀lẹ́bí ṣe wá lẹ́tọ̀ọ́ sẹ́tọ̀ọ́ yìí apá kan wọn ju apá kan lọ torí pé tí bàbá àti ìyá lẹ́tọ̀ọ́ sí ó kọjá ìtàwọn o bẹ́ẹ̀ náà lẹ lómi bẹ́ẹ̀ náà lẹ lómi. abi hamza abi jamra àwọn náà ń sọ nínú tíra yìí ní ẹbí a wáyé pẹ̀lú ká náwó a wáyé pẹ̀lú ká ṣèrànlọ́wọ́ fún wọn tí wọ́n bá ń wáyé pẹ̀lú ká ti aburú a sì máa wáyé pẹ̀lú ká tujú ká níwájú wọn a sì máa wáyé pẹ̀lú ká máa ṣàdúrà fún wọn àti pé ìtumọ̀ àtọ́fẹ̀ tó gbòòrò tó kó gbogbo eléyìí jọ òun náà ni ká gbìyànjú ká ṣe wọn lóore bá a bá ṣe lágbára mọ́ ká sì ti aburú kúrò lọ́dọ̀ wọn bá a bá ṣe lágbára mọ́ àwọn ọ̀nàwó àtọ̀nàwó wá ní ṣíṣe dáadáa yìí ti lè wáyé ẹjẹ́ àtẹ́wọ́ gbà sí wẹ́wẹ́ alákọ̀ọ́kọ́ an Kama máa náwó lẹ́ni tí ó bá lówó nínú àwọn mọ̀lẹ́bí wa ká máa náwó lé lórí ìyapa wà láàrin àwọn olùmọ̀ lórí eléyìí mọ̀lẹ́bí tí èsè bàbá tí èsè yá mi sọ̀rọ̀ àyàn wa ni kí n náwó lé lórí lẹ́yìn ìgbà tẹnu wọn ti kò pé mọ̀lẹ́bí tó jẹ́ bàbá àti yá wa ọ̀ràn àyàn ló jẹ́ pé ká náwó lé bàbá àti yá wa lórí tí bàbá àti yá wa tí wọn bá lówó tí wọn nà lera wọn lórí tí wọn bá lówó tí wọn nà lera wọn lórí bó tilẹ̀ jẹ́ pé lọ́dọ̀ apá kan nínú àwọn fuqaha àwọn ń wò yí pé gẹ́gẹ́ bí àwọn Shafi'iyya nínáwó lẹ́ni tí ìbá ṣe bàbá àtìyá wa lórí wọ́n lé léyìn kì í sọ̀ràn àyàn kì í sọ̀ràn àyàn léyìn násìlà ni ẹni tó bá lè nálé wọn lórí kọ́nà àmọ́ bàbá àtìyá wa nìkan lọ́jọ́ ràn yàn nígbà táwọn olùmọ̀mí sì wò pé ká ná lé àwọn náà lórí ọ̀nbẹ nínú tọ́jọ́ ràn yàn torí pé kó fi mọ̀lẹ́bí rẹ lẹ̀ fún yà jẹ nígbà tó ṣe párata kò ní ràn lọ́wọ́ sọmọ pé wọn náà làbùkù rẹ padà wá bá àwọn àyà alukurani sì tọ́ka sí léyìí rẹ́gẹ́dẹ́ torí ẹ̀ lọ́dọ̀ àwọn hanafiya àtàwọn ṣàfíìyà wọ́n ní tíyẹn bá lówó tíyẹn bá lówó kò tó kọ́ bẹ́ẹ̀ rẹ tí ò lówó wò wá kí mọ̀kàn wá kí ni kò sì jáde rẹ ò lówó ìyá ń jẹ àni wá kò tó ọkàn wá fi ṣe ni àwọn yìí bá lówó o. kẹ́bù sì jẹ́ pé àwọn dáadáa mí náà tọ́ba lágbára láti ṣe wàá fún wa ṣùgbọ́n dáadáa tí wọ́n ní ká ṣe ni tọ nǹkan kan o èsì pé yà jẹ mọ̀lẹ́bí rẹ ọkàn wọn á kó fún wa nígbà tí yà jẹ wọ jẹ ìyàwó rẹ rárá o ó wà nínú hadith Jabir ibn Abdullahi radiyallahu anhuma wọ́n ní ọkùnrin kan ó sọ pé bá ti ku òun kọ́ dọ̀mọ́lúwàbí bá ti ọ̀rọ̀ yìí wá dé tí gba anabi sallallahu alayhi wa sallam anabi ni alakamalun ghayru so lówó mi tó yàtọ̀ sẹ́rù yìí faqala la ó ní lówó mi tó yàtọ̀ sẹ́rù yìí qala man yashtarihi minni anabi ni ta ni ọ̀rọ̀ ẹrú náà lọ́dọ̀ mi anabi fẹ́ ta nu'aym ọmọ abdullahi ọ̀rọ̀ ẹrú yìí lọ́dọ̀ anabi sallallahu alayhi wa sallam ní ọgọ́rùn-ún mẹ́jọ arákùnrin tó ní ẹrú ọ̀dọ́mọlúwàbí lẹ́yìn kú òun anabi ni ibda binafsika fatasaddaqa alayha orí ara rẹ ní kọ́kọ́kọ́ sí sàrà fún ní owó yìí wa in fadula shay'un fali ahlik tí nǹkan kan bá ṣẹ́kù ní owó yìí náà léyàwó àtọmọ lórí wa in fadula an ahlika shay'un fali dhi qarabatik tí nǹkan kan bá ṣẹ́kù nínú rẹ̀ ajẹ́ pé náà lé àwọn fámìlì rẹ̀ lórí wa in fadula an dhi tí nǹkan kan bá ṣẹ́kù lé fámìlì rẹ lórí fàhákàdà wàhákàdà ajakpe nna báyìí kò tún nna báyìí anabi nawọ́ síwájú anawọ́ sọ́tún anawọ́ sósì ajakpe nna fáwọn míì náà eléyìí túmọ̀ sí pé kásì dáadáa sí mọ̀lẹ́bí wa pẹ̀lú owó lẹ́yìn ìgbà táwa gbọ́ bùkátà tiwa tán o èsì pé lè rọ ọmọ jọ ọmọ alọ kan páànù lé ẹlòmíì o eléyìí jẹba o bákan náà nínú dáadáa at-tasadduq alayhim kásì sàrà fún wa àwọn mọ̀lẹ́bí lọ́lẹ́tọ̀ sí kásì sàrà fún jù kò bá jẹ́ sàrà àtọ́jọ́ ọ̀ràn yẹn bíi zaka àbí sàrà mi tọ́jà tinú wa síbà ti sọ pé sàrà àtàbà ti fún mọ̀lẹ́bí sàrà ni yóò sì tún jẹ́ ìsokùn ẹbí pọ̀. ẹlẹ́kẹta nínú táàtù máa ń ṣe dáadáa sáwọn mọ̀lẹ́bí wa al-ijtihadu ma amkana fi isal an-naf'i wal-khayri ilayhim bit ká gbìyànjú bó tilẹ̀ ká lágbára ma bá a bá ti ṣe lágbára ma láti mú dáadáa dọ́dọ̀ àwọn mọ̀lẹ́bí wa lópin ìgbà tọ́nà tá a fẹ́ gbà mú dáadáa dọ́dọ̀ wọn kọ̀tà kó tọ́lọ̀ kí sèpá yàn àwọn kan jẹ́ nítorí ká lè fún mọ̀lẹ́bí wa wọ́n ní ká pín nǹkan fún gbogbo èèyàn ká sì pín dọ́gbandọ́gba ká má sojú ṣáájú ọwọ́ á mú tàwọn èèyàn tó yẹ kó fẹ́ lómi oko fáwọn ará ilé tiẹ̀ àwọn fámìlì rẹ̀ rárá o. ká sì gbìyànjú pẹ̀lú wọn láti gbé gbogbo òṣòro kúrò lọ́nà wọn ẹ̀rí pa nàbí sallallahu alayhi wa sallam ó gbìyànjú pẹ̀lú Abu Talib láti pé kó gba Islam ṣùgbọ́n Abu Talib ó láti gba Islam ìdí nu tó fi kún kèfèrí ìgbà tí anabi sallallahu alaihi wasallam rí pé kò gba islam anabi tó gbìyànjú láti sí láǹfààní gbọ́nà mi anabi ni òun tọrọ àforíjì fún lópin ìgbà tó lọ́wọ́ bá kọ̀ fún ọlọ́wọ́ bá wọn sọ àyà kalẹ̀ pé ma kana lin nabiyyi walladhina amanu an yastaghfiru lil mushrikina walau kanu uli qurba min ba'di ma tabayyana lahum annahum ashabul jahim وما كان استغفار إبراهيم لأبيه إلا عن موعدة وعدها إياه فلما تبين له أنه عدو لله تبرأ منه إن إبراهيم لأواه حليم تلقى النبي صلى الله عليه وسلم قل هو ترى فريج فما أبو طالب gẹ́gẹ́ bí anabi ibrahim alayhi salam ti tọrọ àforíjì fún bàbá rẹ̀ azara ṣùgbọ́n náà bá ní kò tọ́sà anabi kò sì tọ́sà àwọn olùwàgbọ́ òdodo kó tọrọ àforíjì fáwọn ọ̀ṣẹbọ lẹ́yìn ìgbà tó ti hàn sí wọn kó máa ná ni wọn. àti kó àforíjì tá anabi ibrahim alayhi salam tọrọ fún bàbá rẹ̀ torí àdéhùn tó ti ṣe fún bàbá ni ṣùgbọ́n àforíjì náà ṣàǹfààní fún bàbá anabi ibrahim. bákan náà nínú ọ̀nà tá a tún máa gbà láti sokun ẹbí pọ̀ òun náà ní ká bẹ̀ wọn wò ká máa bẹ̀ wọn wò nítorí pé bíbẹ̀rẹ̀ wa wò yóò jẹ́ kí ọ̀tẹ̀ ọmọ adínkù. anabi sallallahu alayhi wa sallam ó ní arhamakum walaw bis sallam, ẹ máa fomi rẹ ẹ máa fomi rẹ ìjẹ́bí yín ẹ fomi rẹ kódà kó ṣe pé pẹ̀lú sísálámà ìyẹn ni pé ẹ má jẹ́ ọgbẹ́ kọ́kọ́ gan ẹ máa rẹ lómi ẹ máa fomi jù kódà kó ṣe pẹ̀lú sísálámà torikita ìbá ma a yín tẹ́ ẹ̀ ma se dada síra yín yọ́ọ́ ma kanku yọ́ọ́ ma kanku yọ́ọ́ ma kanku ǹjọ́ tẹ́ bá ríra yín kálukọ́ kanku ọwọ́ rẹ ni pé kíni kí lọ jama àtijọ́ la ti gbúrò rẹ wọn náà ma pé kíni wọn náà jama àtijọ́ mo ti gbúrò rẹ torí rẹ ẹ ma ẹ ma ẹ ma fomi ju tọ ilé ìjẹbi ta a dùn tọrọjọ ti lọ abẹ Ọlọ́run ọbẹ Ẹlẹ́dàá wa pẹ̀lú àwọn orúkọ rẹ tó dára jù àti àwọn rẹ tó ga jù wa lọ́wọ́ láti kó má jẹ́ kí okùn ẹbí wọ́n já gbọ́dọ̀ wa ọlọ́wọ́n bá kó tún wa sí níbi tá a kù sí ọlọ́wọ́n bá kó ràn wá lọ́wọ́ níbi tí a ti ń ṣe dáadáa kó má jẹ́ kí a sá kúrò nídìí rẹ̀ ọlọ́wọ́n kó sí wa lọ́kàn nínú ẹni tó ṣe é pé yóò máa sokùn ẹbí pọ̀ tẹ́lẹ̀ yóò sì ṣe láǹfààní láyé tí ó ṣe láǹfààní lọ́la alqiyama subhanakallahumma wa bihamdik ashhadu an ọlọ́run tó ń gbé dáadáa òun máa bá mi dáadáa ayọ́kùnrin máa yà á bí àná ọlọ́run. lè ṣe ájì fún bàbá bàbá ènìyàn tí wọ́n bá ti kú. olóòwò ìṣòro tí àwọn òbí ẹ̀rọ ọ̀rọ̀ wáyé tó ń gbà ọ̀rọ̀ ṣé ẹ̀sìn ọ̀rọ̀ fi ẹ̀sìn ọ̀rọ̀ ọ̀rọ̀ ọ̀rọ̀ ṣẹlẹ̀ yóò fún ẹ̀rọ ọ̀rọ̀ ọ̀rọ̀ ọ̀rọ̀ oníbèrè ìbéèrè pé ṣé mọ̀lẹ́bí tó kú ní àáfà onífá ṣé mo lè ṣe àdúrà fún un

purity ìbéèrè parí. alhamdulilayi sẹbẹrẹ alakoko níbi báyìí ẹni tí alẹ́ tó ti nínú àwọn mọ̀lẹ́bí tí ọjọ́ mọ̀lẹ́bí wa gẹ́gẹ́ bí ọmọ àbúrò bàbá wa àbọ̀mọ̀ bàbá wa ọmọ àbúrò Ya wa àbọ̀mọ̀ ẹ̀gbọ́n Ya wa. wọ́n ní sáà lè jọ rìnrìn àjò pẹ̀lú rẹ̀ ká jẹ́ mahram fún àyè sí mahram fún àyè sì lè di mahram fún láéláé torí pé bí ara àta ni nípa fífẹ́ àlefẹ́ bóòlù tí wàá fẹ́ jẹ́ mahram fún ó dàbí ìgbà tó ṣe pé wọ́n kanna sí petrol bẹ́ẹ̀ lọ́rọ̀ wá àti ẹ̀rí wọ́n lẹ́ni tó ṣe pé tá a bá ti fún lówó yóò máa sọ pé àfún lówó náà ní àrùn lọ́wọ́ sáà lè máa lu koro tó a bá fún lówó pé mo tún fún lánàá o mo tún fún lánàá wọn ní sálẹ máa sọ bẹ́ẹ̀ sòye tọ́tọ́ ní pé ká màmá sọ nítorí pé tá a bá wo díẹ̀ ládàá sẹ́ wọ́n máa dànù àwọn ọ̀gbọ́dọ̀ jẹ́ni tó ṣe pé àwọn ọ̀gbọ́dọ̀ jẹ́ni tó ṣe pé yọ́ọ́ máa wá balada rẹ̀ jẹ́ pẹ̀lú pípolongo pàṣẹ dáadáa torí pé nínú àwọn èèyàn tí wọ́n máa bẹ lábẹ́ bòjì ọlọ́run lọ́jọ́ tí ò ní sí bòjì kan àfi tọ́lọ́run kò náà lẹni tó fọwọ́ ọ̀tún rẹ̀ sí sàrà tó gbé pamọ́ débi pọ́wọ́ òsì kò ma ìtọ́wọ́ ọ̀tún fún yẹn ṣùgbọ́n kò sí tó burú pẹ̀lú àwọn ẹni tá a ti mà ní aláìmoore yẹn pé a bá fẹ́ sọ̀rọ̀ fún ká ṣe fún níbi tẹ́lómi ò ti rí kèsì pa sọ̀rọ̀ á ṣe fún níbi tẹ́lómi ò ti rí ni gẹ́gẹ́ bọ́lá wọn bá ti sọ pé in tubdu sadaqati fa ni'ma hi wa in tukhfuha wa tu'tuha al-fuqara fa huwa khayrun lakum tẹ́ bá gbé sára yín hàn ọ̀dà àmọ́tẹ́ bá gbé pamọ́ ọlọ́dà jù so eléyìí túmọ̀ sí pé irú eléyìí dábàá fún sára ká fún lójú àwọn èèyàn ká sì dákẹ́ wọ́n lẹ́nu tó ṣe pé gbogbo àtàbà ti fẹ́ ṣe dáadáa sí inú ma bí ni ní ọmọ bara jẹ́ ní ọmọ bọkàn jẹ́ ó sì jẹ́ mọ̀lẹ́bí wa àwọn òfun ni kò sí tọ́kàn wa nítorí pé tí ẹ bá wojú rẹ̀ ẹ ní mọ̀ pé ló ń bì í ẹ má wulẹ̀ wojú rẹ̀ ẹ ṣe dáadáa tẹ̀sí fún un. ǹjẹ́ nǹkan kan wà ń bẹ nínú Islam tó lè mú ni jákun ẹbí kò sí jákun ẹbí pé kìnnì kò sí ní tó lè mú ni jákun ẹbí àmọ́ tó bá ṣe é pé ọ̀kan nínú mọ̀lẹ́bí ti jẹ́ mùsùlùmí ó wá di ó lòun ṣe Islam mọ́ so eléyìí ẹ jìnà sí nítorí pọ́pọ́ Islam nítorí pọ́pọ́ Islam so onáàtò akọ sábẹ́ mọ̀lẹ́bí tó jẹ́ kèfèrí ilé ìtasùn pọ̀ gbọ́dọ̀ fẹ́ dénú dáadáa kan tó sì ṣe sí tó fi nífẹ̀ẹ́ rẹ̀ dénú kò gbọ́dọ̀ wáyé àyàfi kó jẹ́ pé dáadáa ní gbangba lásán yàtọ̀ sẹ́ni tó wá di kèfèrí lẹ́yìn ìgbà tó ti jẹ́ mùsùlùmí eléyìí á jìnà sí pátápátá ẹ má jẹ́ dáadáa kan wá dọ̀rẹ̀ látọ̀dọ̀ yìí ìwé tó jẹ́ kèfèrí láti pilẹ̀ òun lè tà ń sọ yẹn lé ìjẹba ìbejì ni wọn táwọn ọmọ wọn lè fẹ́ra wọn dáadáa àwọn ọmọ wọn lè fẹ́ra wọn torí kọ́ ọmọ ẹ̀gbọ́n lọ́fọ́mọ àbúrò kò sí tó burú bẹ̀ nínú ẹ̀sìn Islam wọ́n mọ̀ pé wọ́n ní abna'ul umuma so àwọn náà ní mọ̀lẹ́bí tá a sọ pé ìbí pa wá pọ̀ ṣùgbọ́n kò pé kí a má fẹ́ra wa àwọn ọmọ wọn nù tọ ṣùgbọ́n ó wá nu súnà nàbì sallallahu pé tẹ́ bá fẹ́ ìyàwó ẹ̀ jìnnà ọ ẹ má jẹ́ pé irú àwọn eléyìí lẹ́ẹ̀ máa fẹ́ o ṣùgbọ́n kò sí nítorí ká ẹ má fẹ́ wọn ṣùgbọ́n nù pé wọ́n ń kọ́ wa lẹ́kọ̀ọ́ nù pé torí pé tẹ́ bá fẹ́ ru wọn tó bá kọ́ máa búrò bàbá rẹ lọ fẹ́ wọ ọmọ ẹ̀gbọ́n fọ́ máa búrò àwọn ọmọ ọ̀lẹ́ àwọn ọmọ ọ̀lẹ́ wọn ọ̀lẹ́ lọ́pọlọ wọn ò tún lẹ lára tó ń torí káwọn ọmọ olùbá àtẹni tó lágbára lára tó tún lágbára lọ́pọlọ ẹ̀ jìnnà fẹ́ bá fẹ́ yà wò àmọ́ kò sí nítorí kí wọ́n má fẹ́ra wọn. wọn láyè wo ni àwọn ìyàwó wa náà wà wà nínú dáadáa ṣíṣe ó ṣe dáadáa sí ìyàwó rẹ̀ ni sèbá nàbì sallallahu alaihi wasallam sọ pé ẹni tó dáa jù nínú wa làwọn tó ṣe dáadáa jù sáwọn ìyàwó wọn òun ló ń ṣe dáadáa jù sáwọn ìyàwó sànàbì sallallahu alaihi wasallam fọmọ fún káfíìrì ní Zainab ni ṣùgbọ́n wọ́n padà túká wọ́n padà túká torí Islam tó dé ńlọ ti lọ́kọ̀ọ́ kí islam tó dé ló ti lọ́kọ. ẹni tó ṣe pé àtún àtàwọn àbúrò yéèyàn wọ́n ń jà ó sì jọkọ yéèyàn ọwọ́ àfi yéèyàn yìí pé láti sin lọ èèyàn tó gbọdọ̀ dọ́dọ̀ àwọn àbúrò yéèyàn má ẹni tó bá sì dánwò nínú èèyàn àwọn ó ṣe pè fún rárá o a lè jẹ́ kí bàbá ọjọ́ kó jẹ́ ká jákun wa o àwọn oníjàkùn ẹbí wa àmọ́ pẹ̀tù sí ni bàbá ẹ má bínú sẹ́sìn mọ́ pábúrò ìyá wa náà ni wọ́n kò sí tó lè mú wa géèyàn dànù ẹ̀ ní bínú ni ní ìsebí kí ìyá wa náà sọ pé ká má dọ́dọ̀ àwọn àbúrò yín àwọn ẹ̀gbọ́n yín ẹ̀yin sọ pé wọn ò bí dáa sẹ́wọ̀n kọ́ àsọ pé wọn ò bí ẹ̀yin dáa àsọ pé wọn ò bí ẹ̀yin dáa àmọ́ ẹ̀yin sọ pé wọn ò bí ìyá wa dáa ẹ̀kẹ́ lè yọ̀ǹda fún wa náà ká lọ kí àwọn àbúrò ìyá wa ẹ̀yin pẹ̀lú wọn ń jà ẹ má ṣe ọ̀ràn wa ìjà tí ẹ̀yin pẹ̀lú wọn kọ́ràn wa so bẹ́yìn ó ṣe ṣe nù ẹ má ṣe bàbá kan kó bẹ́yìn náà o sáàlì ṣe hajj fún bàbá bàbá tó ti kú dáadáa lópin ìgbà tó bá ké mùsùlùmí ló kú sí kèsè pé bàbá tó kú káfìrì bàbá tìyá ti kọra wọn lẹ̀ ọmọ wa fura mọ̀ yín pé ọ̀kan náà àwọn méjèèjì lálásejù tí wọ́n fi kọra wọn lẹ̀ bóyá bàbá ni bóyá ìyá ni sẹ́yìn lè boycott irú ya bẹ́ẹ̀ àbí bàbá bẹ́ẹ̀ pé inú ìyá tó tún jẹ òun náà nípa wà gan apọ̀ tì rárá o tí bàbá àti ìyá yín lọ bá wọn tí wọ́n fi kọ́ra wọn lẹ̀ o má gbàgbé pé sílì ẹ bàbá rẹ̀ sí ni títí dòní ìyá rẹ̀ náà sí tó ń torí de eléyìí àwọn ọlọ́mọ táwọn rí tán fi kọ́ra wọn lẹ̀ àbí òye ìwọ ò lè kọ́ níyà ó sì lè kọ́ ń bàbá kẹ́bùn náà ó sì lè kọ́ ọlọ́mọ tó ń torí rẹ̀ ìwọ wà bó ṣe súnmọ́ ni kódà tí ìyá yẹn àbí bàbá yẹn bá ṣe mistake táwọn bá sọ pé àwọn kọ ọlọ́mọ lábẹ́ òfin ọlọ́run ìwọ ọmọ sọ pé ọkọ wọn ní ìyá àbí bàbá torí wo jogun wọn tí wọn bá kú àmọ́ tí wọn bá kú àwọn òní jogun rẹ̀ nígbà tí wọn ti láwọn kọ ọ ní ọmọ àwọn sì ra wọn. níta ìkànnì ṣe ni pé tí ẹ bá lè ṣàtúnṣe láàrin wọn tí ẹ bá lè ṣàtúnṣe láàrin wọn tí wọn tó fi padà fẹ́ wọn níta ẹ lè ṣe nù àmọ́ kí a sọ pé ya ńgbà tó jẹ́ pé ìyá yín la láṣẹ jù àbí bàbá yín la láṣẹ bóró ẹ tún fi yà jẹ à ìyá bá o tí ìyá bá jẹ bàbá yín ẹ̀yin nìyá jẹ tí ìyá bá jẹ ìyá yín ẹ̀yin nìyá jẹ nítorí ẹ kó yẹ gbogbo ọmọ nu akramakumullah àyàn lọ bẹ bàbá rẹ wà bí ìyá rẹ ìyẹn wọn á àbójú mi ò ríran ni ẹ sáré tí bàbá ń fọ ọ́nu júlẹ̀ mẹ́wàá sóògùn ló mú yín ni àbí báwo bàbá sá ń kán mi ẹkún lójú ni ẹ dákun tí èèyàn bá sọ máa lè kí lèèyàn náà ṣe wà lóòmí ẹkún ọmọ dàlẹ́ kan náà ni sọ̀rọ̀ ni mo fẹ́ fi àjẹ yá wọn mo fẹ́ fi àjẹ bàbá wọn ta fẹ́ fi àjẹ ara rẹ ọ̀ máa ń tó ń ṣe. tọ́ wọ́n lẹ́ni tó ṣe é pé babaláwo ni babaláwo ni wọ́n á kú babaláwo tó kú yẹn àbí ẹ̀ ó kú ní babaláwo àlùfáà ó máa ń dífá ó wá kú ní olórí pé ń ti dé awo yẹn wọ́n ní sáwọn máa ṣàdúrà fún ṣàdúrà fún ta ni wọ́n yẹ ṣàdúrà fún ọ̀daràn bàdí sáà tọ́lọ̀ ti ràn ọlọ́tún ti kúyùn bàbá rẹ ni ìyá rẹ ni ọjọ́ bàbá ń fa ìyẹ́ ń fa ọlọ́tún wá sí wọ́n ti kú àdúgbò ẹ̀fọ́ tọ́lọ̀ ń bá wa sin ajílẹ̀ wọn dóko lálàáfíà mo rò pé yé o ti parí báyìí ẹ̀yìn sàdúrà fún kèfèrí o ẹ̀gbọ́n tọ́lọ̀ ń sọ fún anabi sallallahu alaihi wasallam ni kọ̀tọ́ fún anabi kọ̀tọ́ fún àwọn olùgbàgbọ́ òdodo wọ́n sàdúrà fáwọn ọ̀sẹ̀ bọ́ lẹ́yìn ìgbà tó ti hàn sí wọn pọ́ ọmọ aná ni wọn gbà wọ́n ló máa hàn sí wọn pọ́ ọmọ aná léèyàn tó bá ti kú lórí ìṣe kèfèrí. ẹ má sàdúrà fún o bákan náà èèyàn lẹ́nìkan nínú fámìlì tó na jẹ́ pé sẹ́yìn òun ò ní máa ṣe èèyàn máa bẹ̀wò ní gbogbo ìgbà tẹ́yìn bá ti bẹ̀wò yóò fún yàn lówó èèyàn sì mọ̀ pé nínú owó yẹn ń wo rẹ̀ ló ti ń fún yàn tó yẹ ká gbowó yẹn ọ̀ gbọ́dọ̀ gbà torí pé ọlọ́run sọ pé ta'awanu 'ala al-birri wat-taqwa wa la ta'awanu 'ala al-ithmi wal-'udwan kí ló ní tó gbowó lọ́dọ̀ mi torí pé ń fa nìyí ni. mo rò pé yé sẹ́wọ̀n kó náà bẹ̀rẹ̀ sí ronú pé ọkọ̀ owó lọ́dọ̀ mi ó ló ń fa ni mí sẹ́wọ̀n kí wọ́n bẹ̀rẹ̀ sí ronú sí wọn rò pé yé ilé ìjẹ̀bù sì jẹ́ mẹ́. wọ́n ní síyàwó lè di ẹ̀tọ́ fún wa lẹ́yìn tá a bá ṣe wọ̀límà èwo ló jọra wọn gan-an ní ìsìn. tó bá fẹ́ fẹ́ yàwó lọ fẹ́ yàwó sọ ilé ìdíjọ́ mi. wọ́n láwọn yàwó bàbá wa ipò wo làwọn wà nù dáadáa ṣiṣẹ́ ó ṣe dáadáa sáwọn yàwó bàbá rẹ̀ kì ṣe bí Yorùbá level Yorùbá level generally ẹni tí ìbá ti ṣe yà wa sẹ́wọ̀n kó jù kan láfi máa wò ó pé ìyá ìyá gíga sí yẹn ìyá gíga sí yẹn ìyàwó bàbá rẹ nu bá mo rò pé yẹ ìyá rẹ ní bá sọ̀rọ̀ pé ìyá gíga sí yẹn tó ṣèṣe sùtìsùtì ìyàwó bàbá rẹ ẹ kọ pọnlé tí o bá tiẹ̀ sí nǹkan kan bẹ́ẹ̀ ọwọ́ kọjá ìyàwó bàbá rẹ yẹn ọlẹ́tọ̀ sápọ̀nlé ìyá ṣe tí wà á ti ìyàwó bàbá rẹ ọjọ́ wa tó tẹ́ ń nà ro tira ẹ tẹ́ máa lù ọ ẹ́ kódà o ẹsìn ọ̀kẹ́ nu kọ́lítọ̀ yorùbá ọ̀nbẹ́nu tọkọ́mọ̀ ọ̀nbẹ́nu tọkọ́mọ̀ tí ìyá kan sọ pé tọ́ọ̀ bá lu ọmọ àlè ni ọ́ tọ́ọ̀ bá mọ̀ pé àlè ló bí fún kọ́ jẹ́wọ́ má lu ya má lu orogún ya rẹ o ọlọ́mọ tó sọ after all ah islam ọ̀làgbà kọjá bẹ́ẹ̀ sí lérò ẹ wo ní ìtìjẹ́ yẹn bá kú àsìkò tí èèyàn á kú sí èèyàn fọ́mọ́lẹ̀ láyé èèyàn tún lọ́mọ ẹ̀yà ọmọ bàbá èèyàn nìkan ló bàbá kan náà màmá ọ̀tọ̀ọ̀tọ̀ oní òkò gbogbo owó èèyàn lọ lẹni tẹ́yìn wò yín ló bí o ọ̀tá ìyá yín ló bí tẹ́ǹkò náà kọ́ta yín oní òkò gbogbo yín lọ owó yín lọ tí ó jẹ́ halalan tayyiba. yorùbá lẹ́bù àwọn ọba kan ni kíní kó àwọn èdè kan tí ò wúlò ọba kan ẹ sọ pé ọmọ bàbá ni wọ́n ọmọ bàbá kíní bà kan. náà ní sàlẹ̀ gbé alukur'ani lọ sáà máa ṣe tó burú tó bá ti mọ̀ pé wọ́n lọ alukurani kankan lórí tó àmọ́ tó bá pé alukurani kan bẹ lórí rẹ tó o sì lè ké fatia o lè ké kúló wallahu ahad o sì fẹ́ dúró pẹ́ máa ka kúló wallahu lákàtúnkà kò sí wàhálà ń bẹ tó ṣùgbọ́n tó bá gbé lọ́ọ̀kù sí tó burú ń bẹ o ṣùgbọ́n olùmọ̀ sọ yìí pé yóò máa mú ọ má fọkàn sí sọlá àti tó ń ṣe torí pé tó o bá gbé síbì kan atẹ́gùn lè o lè bọ́ síbò mi ó sì ṣe kọjá bọ́ ó sì ṣeéṣe kó ọmọ wò pé bóòlù ó ti dàrú mọ́ mi lójú kẹsẹ́ bí mo fi sí lọ́wọ́ à sẹ́sọ̀ láti náà àbẹ́rẹ́ so máa ka kúló aláwọ̀ rẹ̀ lákàtúnkà kò sí wàhálà sáàlì fún ya ìyàwó wa ní zaka tí ọba ní kílé yẹn náà bẹ wà a lè fún ya ìyàwó wa n zaka tori kí sọ̀rọ̀ yẹn wa ya lori lori tí ọba lo ká lọ ma because ọmọ uh, level generally tí bá ti fẹ́yàwó kẹtọ́ bá rọ alówó báyìí wọ́n mọ̀ wọ́wọ́ rẹ ni ǹjẹ́ kọ́bọ̀ lọ́wọ́ rẹ fún mi kí fún yín lówó ni ẹ ta ni. tó gbogbo rú àwọn àṣàyàn kì í ṣe ń tọ́ da eléyìí náà túmọ̀ sí kíkọ́ náà ya wọn o pé pé àwọn èèyàn ìyàwó rẹ kò sí kọ́bọ̀ tó pọ̀ pẹ̀lú wọn ò ní ṣe dáadáa sí wọn ò sì lágbára láti ṣe dáadáa sí wọn o gbé oúnjẹ ránṣẹ́ sí wọn pé tó ẹ gbà bọ̀tí náà máa wọ ọwọ́ rẹ̀ sọ́wọ́ rẹ̀ lọ́yẹ̀ kẹ́ máa wò àbí ràn lọ kí ló lè fún yín tó lè nù lásán tó eléyìí náà ń bẹnu ràn ó sì ń bẹnu dáadáa torí pé àna èèyàn ó yẹ kéèyàn ṣe dáadáa sí àná náà ń bẹnu tó yẹ ká ṣe dáadáa sí sallallahu alayhi wa sallam sọ nípa àwọn Misra ó ní wọn o nítorí pé àdéhùn bẹ láàrin wa pẹ̀lú wọn wọ́n sì tún jẹ́ mọ̀lẹ́bí wa mọ̀lẹ́bí ànábì báwo wọ́n yẹ sẹ́ mọ̀lẹ́bí ànábì sallallahu alaihi wasallam àmọ́ nítorí pé ànábì fẹ́ Máríyá al-Qibtiyya ẹrú rẹ̀ ẹrú lọ́jẹ́ tá ànábì sallallahu alaihi wasallam ó sì bímọ fún ànábì sallallahu alaihi wasallam ìdí nu tá ànábì fi sọ pé mọ̀lẹ́bí ni wọ́n mọ̀lẹ́bí torí pé ẹrú rẹ̀ jẹ́ Máríyá tó bá jẹ́ ìyàwó rẹ̀ ńkọ́ a jẹ́ pé mọ̀lẹ́bí ìyàwó wa náà ńkọ́ mọ̀lẹ́bí náà làwọn náà jẹ́ sí wa bẹ́ẹ̀ náà ni mọ̀lẹ́bí ọkọ tiẹ̀ náà mọ̀lẹ́bí ni wọ́n ṣe kí ni ni wọ́n jẹ́ sí ọ kẹsẹ̀ pé ah, ìyá rẹ̀ ó ti pàṣọ dàálẹ̀ ìyá rẹ̀ ẹgbọ́n kan ìyá rẹ̀ àwọn obìnrin aláìlẹ́kọ̀ọ́ nù ìyá ọkọ ní wí o so lódodo náà kẹsẹ̀ pé kíyà tiẹ̀ náà máa dá sọjọ́ fún yàwó ńgbà tí èsì pé mu alẹ́ rú subhanaka allahumma wa bihamdik ashhadu ilaha illa ant astaghfiruka